àmọ́ ah, rántí orin yẹn gbà ẹ́ náà. ó fi ọyà ṣó. ó ti ẹ̀dẹ̀ sáré fún mi. mo fi ti ṣe ọyà ẹja gbọdọ. mo jí lọ́jọ́ mo rẹ́sà ọjọ́ mi mo jí lọ́jọ́ mo ránṣẹ́ ọjọ́ mi mo bá wọnú mọ́tò mm-hmm. kí n máa bá tèmi ká kan wọlé o ó ní k.b mm-hmm. kébì pátápátá <laughs> mo wá ń sọ fún mo ní ayé ti tán o ló bá mm-hmm. bẹ̀rẹ̀ sí ní ìpariwo ó ń kan fabuléètì ńláńlá. ó fẹ́ mọ̀ só ó fẹ́ mọ̀ só aroma. ok ah. àwọn bọ̀dá yẹn gan ṣe sí aroma yẹn wọ́n ti kí èkó ẹ̀ látọ̀dún wo ó ti sẹ́ńpẹ́ pẹ̀lú ẹ̀ lóríṣiríṣi ló ti lọ́nu. ní kópẹ́kópẹ́ mo rí i pé lórí eh, Instagram page yẹn mm. mo tún rí i pé àwọn skit kan mm. tẹ̀ ń ṣe nísìn ẹ ti mọ skit tí mò ń sọ yẹn. ó yé mi oríṣiríṣi ló wà lọ́wọ́ mi ibi tó bá mo ní àṣẹ bẹ̀rẹ̀ ní ẹ tí rí nǹkan kan. ẹ ti at forty. àì tí rí nǹkan kan Sherry, skit yẹn àyìnkẹ́ tí mo skit mò ń sọ. mo já sí. ṣé o rí latest episode tí mo wò náà ni ti you know ìyàwó tó ń lọ bá side chick ẹjọ kí lẹ rò tẹ fi tẹ fi pa story yẹn pọ̀ pé ó ṣẹlẹ̀ ládùúgbò wọn. <laughs> muta àti mutia bẹ́ẹ̀ ni o gbogbo èrègbè èrègbè wọn ah. ṣe rí àwọn oríṣiríṣi aláwàdà ló ti máa ń ṣe àwọn skit wọ̀nyí mi ò ń ṣe hmm. ẹni tó máa ń fẹ́ ṣe hmm. ṣùgbọ́n mo rí pé ibi táyé bá yí sí ni ká bá wọn yí sí kó má dàgbé bóyá èrò ẹ̀yìn ni ẹ ò tiẹ̀ gbọ́ kan ò mọ bó ṣe ń lọ so oríṣiríṣi kárátà dẹ̀lẹ̀ mi ti bí láti ilẹ̀ wa tó pé mi ò tí ì fi hàn àwọn èèyàn John Jonathan Jones wà ń bẹ preacher tó máa ń sọ bó ṣe ń lọ <laughs> Chief Adisa wà ń bẹ táwọn èèyàn mọ̀ dáadáa hmm. ẹ Muta ní area boy tí mo máa ń fi hàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan mọ̀ pé hmm. àkókò tó kàn lè máa rí Muta dáadáa pé ara ọ̀tọ̀ ni ẹ tiẹ̀ tí ì rí Muta dáadáa ẹ máa tó rí Muta ibi tá à ń bá bọ̀ ẹ máa tó rí hmm. ṣùgbọ́n ẹ ká máa mú bọ̀ ní díẹ̀díẹ̀ mo wá fẹ́ ṣe báwọn èèyàn ṣe ń ṣe tẹ bá rí àwọn ẹlòmíì tó bá ń ṣe àwọn adẹ́rìnpani kéékèèké wọ̀nyẹn ó lè jẹ́ nìkan ló máa ṣe ara ẹ̀ lọ́nà bíi mẹ́rin mẹ́ta wọ́n á rí kódà pé nǹkan kan náà lè gbogbo èèyàn ń ṣe bẹ́ẹ̀ni mi bàbá àtọmọ hmm. ah, kò sẹ́nibọ̀dì tó ń ṣe tọkọtaya tán dẹ̀ fi ń kọ́ wa lọ́gbọ́n hmm. ẹlòmíì rò bí àmùtá àti mútí àti mò ń ṣe ni pé ká lè pa yín lẹ́rìn dandan dandan nípa ti hmm. kúkú rárá rárá rárá a fi ń ṣe tọpinpin bí àwọn èèyàn ṣe ń ṣe ní ìgboro and then báwo ni kí àwọn obìnrin lẹ́ẹ̀kọ̀ọ̀kan kan ṣe máa dílé wọn mú àbí kán máa di àjọṣepọ̀ pẹ̀lú ọkọ wọn mú mùtá hmm. àti mútẹ́ ò tí ì fẹ́ra délé o hmm. ṣùgbọ́n nǹkan tí ó ń ṣẹlẹ̀ nígboro hmm. lẹ́ẹ̀kọ̀ọ̀kan la fi ń hàn wọ̀nyẹn ìgbà mi wàá rí i pé mútìá ibi tó yẹ kó ti bínú a fi ọpọlọ gbé à ń fún ẹnìkan ní ìkìlọ̀ pé ohun tó yẹ kó o ṣe nìyẹn ó lè má pa ẹlẹ́rìn a fi dandan pé a fẹ́ máa ṣe nǹkan everybody ń ṣe láti pààyàn lẹ́rìn àwa ń ṣe pé kẹ́ máa rí ìrírí bó ṣe ń lọ bó ṣe yẹ kó ṣe rí àbí bí ò ṣe yẹ kó ṣe rí gbogbo hmm. táwa ń ṣe nìyẹn hmm. àti pé mùtá ehm, ẹni tó bá rí character yẹn á rí i pé ó lè relate pẹ̀lú ẹ̀ based on bí gbòòrò ṣe ń lọ àwọn eré abọ́ ẹ pọ̀ wọ́n yapa hmm. ìmí lọ síléèwé tí ò rí bi gbé rẹ̀ jáde ká lè rí mùtá jẹ́ ẹnìkan tí ọlọ́run kọ̀ fún ní ààyè kó lè kàwé díẹ̀ ló wá fi hmm. pàdé Mutia hmm. tó jẹ́ ẹni tí ó kàwé dáadáa ó ẹ̀hẹ́n so <laughs> báwo ni oh, area boy tí ó kàwé parí ṣe wá ń relate pẹ̀lú ó dẹ̀ rí bẹ́ẹ̀ nílé ayé mo ráwọn tó fẹ́ ra wọn bẹ́ẹ̀ rí sẹ́pẹ́ ẹlòmíì tí ilé òyìnbó padà wá sí nàìjíríà ó fẹ́ bàbá aláyé kan tí ó kàwé hmm. <laughs> modernity dẹ̀ la wà báyìí báwo ni oríṣiríṣi pẹ́ ó pọ̀ tẹ̀ pẹ̀lú ẹ̀. ó ṣì gùn ní ti ìwé yín náà òun náà nǹkan gbàtúmọ̀sẹ̀ ọkọ rí ìwé yẹn àyìnkẹ́ pé ẹ̀kọ́ fìdá gúro wọ́n tún gbé ìwé jáde mo rò pé ìwé kí ló fẹ́ ṣẹlẹ̀ gangan gangan mi eh, mi understand. lẹ́ẹ̀kan tí mo ní àṣẹ bẹ̀rẹ̀ ni pé gbogbo ohun tí mo fẹ́ ṣe hmm. ẹ mo ṣe abala kìíní ẹ̀ pé mo fẹ́ ṣe dé ojú kan báyìí hmm. abala kejì ẹ̀ máa fi máa hàn àwọn èèyàn hmm. a ti ṣe sinimá bíi a ti ṣe fíìmù bíi mẹ́rin èyí tá a ṣe parí dènánì ìyẹn gba ife <laughs> méjì pé àwọn ni àwàdà tó ṣe tó gbóríyìn jù lọ́dún yẹn ní twenty thirteen gbogbo tẹ máa máa rí nìsín mo fi hàn yín díẹ̀ díẹ̀ díẹ̀ yẹn mo dẹ̀ fẹ́ fi ṣe pé àríyọ̀ fáwọn tó ń bọ̀ lẹ́yìn pé kò sí ọjọ́ orí tó o bá pè hmm. tọ́lọ́run bá fi dá ẹ o lè ṣe ohun tó o bá fẹ́ ṣe. awo kẹtàlá ló máa jáde ní oṣù tó ń bọ̀ collaborations oríṣiríṣi èèyàn ni mo darapọ̀ pẹ̀lú lórí àwo lórí àwo yẹn hmm. èmi àti raskimono ṣorin èmi àti fourplay ṣorin èmi àti Sunny Neji ṣorin èmi hmm. àti sound sultan àti bobby ṣorin èmi àti alibaba àti clean the drunk ṣorin èmi àti maleke èmi àti mc abe èmi àti ọmọ bàbá oríṣiríṣi hmm. ẹ̀dá èmi àti àṣà jimmy jat gbogbo wọn ló wà lórí àbọ̀ kò sẹ́ni tó nírò ẹ̀ nàìjíríà káwọn tó ń bọ̀ lẹ́ẹ̀kan tó bá ti mo ti ń kọrin láti two thousand and four twenty seventeen la wà á ṣe ń kọ́ adẹ̀ ń ṣe ó ń da ju àwọn tó tẹ̀ ń kọrin gan lọ hmm, hmm, kò hmm. sí ọjọ́ orí tó o bá dé òun náà ṣe ń pè aṣíwájú gbọ́dọ̀ máa ṣe káwọn tó ń bọ̀ lẹ́yìn káwọn náà lè máa pa ah, ó pọ́sibú àṣìlè àṣìlè nǹkan mi ń ṣe nìyẹn àwọn ọmọ owó wọlé o ọmọ owó wọlé o inú mi ń dùn pé mò ń ṣe ohun tó yẹ kí n ṣe ń tọ́lọ́run fún mi lẹ́bùn mo fi hàn ìwé kíkọ mo ti rí i pé àkàn rí i pé ó possible àìmọye ìwé tó dẹ̀ ti wà nílẹ̀ tí mi ò tí ì fi hàn yàn kúnlẹ̀. Hmm, àmọ́ ìdàtìrí yẹn náà mo kọ́kọ́ di ẹ pé ẹ kọ́kọ́ gba <laughs> the scars that made me a star gbogbo ìrírí hmm. ayé tí mo rí tí mo wá fi di ìlú mọ̀ọ́ká the beauty of the beast beast of hmm. comedy náà ń pè mí the beauty of coffee kò sẹ́ni tó kọ́rù ìwé yẹn rí mi ò tí ì pariwo ìwé yẹn ẹ jẹ́ kọ́kọ́ mú àwo kúrò tí bá ti mú torí kúrò àwa fèsì mi àwa lọ sí next cinema oríṣiríṣi lẹ́sìn máa rí mo ní a ṣe bẹ̀rẹ̀ níṣẹ́. ọ̀gbìn oh, kọ́fídà guru nínú ìwé yín the scars that made me a star that made me a star jẹ́ tẹ̀lé nínú ẹ̀ lè yànnà mọ̀ pé true life story lẹ́kọ̀ọ́ síbẹ̀ o ah. ṣe film trick o. in fact ibi tá a kọ́ dé àti ẹ̀gbàgbé ìyá kan tá a jẹ́ ń bàrígà tí ìyá mi kà tán ló ní àwọn gbàgbé. wow ìyá tí mọ́mí náà gbàgbé yẹn ah. ẹ ṣí ẹ pẹ̀lú wa. ìwọ ti gbàgbé pé ìgbà kan wà rí tó máa wá láti skul tá a máa lọ tọrọ oúnjẹ lọ́wọ́ ọmọ Ìgbò pé kó fún wa ní ìwọ̀n gàrí ìwọ̀n hmm. ráìsì ìwọ̀n ẹ̀wà o kọ́ sínú ìwé ó yẹ kó kọ́ kán wọ́n lè mọ̀ pé ó ti jìyà rí hmm. èmi nìkan ni aláwàdà tí ò kì í gba máìkì máa sọ pé ah mo jìyà rí hmm. tọ́lọ́run bá ti gbé ẹ̀gà ó ti gbé ẹ̀gà kò ní ìdí kó máa fọ́ lọ́hùn sẹ́yìn ṣùgbọ́n tó bá fẹ́ kọ ìtàn ayé ẹ̀ jẹ́ káwọn èèyàn rí bó ṣe rí gbogbo ẹ̀ ló wà nínú ìròyìn but kì í ṣe gbogbo ẹ̀ náà mo kàn fún ní díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ náà. ok Kofi Dagoru tábàtẹ̀ wá wọ̀ ẹ́ sọ pé ẹ sọ orin orin náà ẹ lè kọrin ẹ náà ti bẹ̀rẹ̀ orin láti two thousand and four eh, àbí kí ló tẹ̀ wá wò pé ok iṣẹ́ orin yẹn a mọ̀ pé ok ẹ ń ṣe orin orin yẹn náà ẹ ń ṣe ẹ máa ṣe díẹ̀ fún sáà kan bọ̀ a rí i pé inú kẹ máa ṣe adẹ́rìnpòṣónú lẹ sí jù kí ló tẹ̀ wá jẹ́ kí torin náà kó meet up mọ́ level títí Adẹ́rìnpòṣónú tẹ̀ ṣe. ẹ eh, mi ò gbọ́dọ̀ ṣe àwọn eh, amóhùnmáwòrán àti àwọn àwọn tó ń nífẹ̀ẹ́ mi mi gbọ́dọ̀ ṣì wọ́n lọ́kàn mi gbọ́dọ̀ eh, mi gbọ́dọ̀ pò wọ́n nú pọ̀ hmm. aláwàdà ni adarí ètò ni kókó hmm. tán mọ̀ fún sórí orin yẹn ìfẹ́ inú tèmi ni hmm. àti pé mo fi ń ṣe kí ni mo fi ń polówó ara mi Mm. tó bá ṣe ń rí mi lórí tv ah kò fi nìyẹn bọ̀bọ̀ aláwàdà yẹn ni mi ò wá ní jókòó tì bẹ́ẹ̀ pé mi ni Davido ìwé Wizkid mi máa ma ṣe yọ̀ yọ̀ yọ̀ lórí <laughs> stage máa confuse àwọn èèyàn rárá mm. kò yẹ kí n ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí n jù sí wọn kán rí ah ok mm. ok kán láìpẹ́ oṣù àlẹ́ oṣù àlẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ <laughs> advert ni ọpọlọ tá a fi lè máa advertise ara wa náà ni àṣà lè máa ṣe billboard lójoojúmọ́ n tó mú yẹn wá ni drama akọ́ drama ní school tákòókò bá tó gbogbo sinimá tí mo fẹ́ fi ilé ayé mi ṣe ẹ máa rí hmm. díẹ̀ díẹ̀ ni. gbogbo ẹ ṣì ń bọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. kí ni mo ìgbà tí bá ṣe gbogbo ẹ̀pọ̀n ọ̀pọ̀ kí ló kù. ọkọ mi pé kí ló sì kù sábẹ́. ibi tí mo máa rìtáyà sí mo mọ̀ hmm. ìwé ni mo fẹ́ kọ fáwọn ọmọ kéékèèké kan máa kà hmm. retirement plan mi ni ẹ̀yin lẹ máa kọ ẹ̀yin ni first people tó kọ́kọ́ gbọ́ àwọn èèyàn náà ti gbọ́ lórí Orísun àwọn tó kò gbọ́ abẹ́gbọ́ ọ̀rọ̀ tá à ń lọ gbogbo popularity yìí. gbogbo yẹn ṣì ìgbà ìdìbò ni ẹ lákòótán lákòótán kí ni àmọ̀ràn tí wọ́n fẹ́ gba àwọn tí wọ́n ṣe ń dìde bàbá àwọn tó ń pé a ah, kò fi dàgbù fún nǹkan tó tẹ̀ sọ lẹ́ni èmi náà fẹ́ dàbí mọ̀ kí ni àmọ̀ràn tẹ máa gbà kí ni àwọn nǹkan tí wọ́n fẹ́ tó yẹ kó ṣe èmi náà ṣe bẹ̀rẹ̀ ni ẹṣẹ bẹ̀rẹ̀ ah, ọjọ́ orí kọ́ ni kíní mo ṣe bẹ̀rẹ̀ ni hmm. mo ṣe bẹ̀rẹ̀ ni kò sí akókó máa gba gbogbo anímọ̀ràn náà ni pé ká ṣáà máa ṣe déédéé hmm, ká má <laughs> ẹ má jẹ́ parọ́ tán yìí mo ní àwo ìkẹtàlá ló fẹ́ jáde ní hmm. oṣù tó ń bọ̀ hmm. ìkẹrìnlá àti tó máa tẹ̀lé mo ti kọ wọ́n sílẹ̀ hmm. ìkẹrìnlá casper ló ń jẹ́ trapped in a young body trap music táwọn ọmọ ọ̀dọ́ òsì ń kọ ni mo fẹ́ ṣe gbẹ̀du tó ń ṣe ní ìsìn gbogbo arana rí rí rí n ti máa ṣe nìyẹn lórí ìbílẹ̀ máa ṣe trap music lórí ìbílẹ̀ káwọn ọmọ tó wà ní ìsìn kọ́lé mọ̀ pé a kó wọn dànù a gbọ́dọ̀ support wọn tó bá fẹ́ ṣe ní generation a gbọ́dọ̀ kó dànù torí tó bá ti kó àwa dànù gbà à ní débi bá ilé ni a lè máa sọ pé òṣì òṣì òṣì náà ń ṣe a gbọ́dọ̀ kan bó ṣe yẹ kan ṣe ṣe hmm. n ta máa ṣe next album nìyẹn èyí tó máa tẹ̀lé papi patron tó gbó list album gbogbo ẹ ló ti ní ètò. Hmm. gbogbo ẹ ti wà nílẹ̀ ẹlẹ́ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹlẹ́ṣẹ̀ bẹ̀rẹ̀ ni so ẹni bá fẹ́ ṣe èyí táwa ń ṣe yìí hmm kó kọjú mọ́ ọ̀nà ẹ̀ hmm. orí ọ̀nà mi mo wà mi ò rí ntẹ́lómìn ṣe ay ṣe kíní kọ̀ọ̀kan kan basket mọ̀ ti ṣe kíní hmm, hmm, alibaba ṣe kíní ọ̀kẹ́ bàkà ṣe kùnùkùnù ẹlẹ́dẹ̀ mi bó pẹ́ bóyá màá dọ̀yọ̀ ibi tí mò ń lọ mo mọ̀ ibi tó bá ń lọ ni kò kọjú mọ́ ẹ̀bùn tọ́lọ́run bá fún ẹ gbárùkù tí kò fi ṣe déédé fáyé má fi ṣèkà tí ọlọ́run ò bá fún ẹ lẹ́bùn má yàbàrà wá sọ́nà wa má yàbá má wo tẹnìkan ẹ fún ẹyẹ ni kò tẹra mọ́ hmm. má wo tẹnìkan mọ́ra kó jájá kó sọ̀rọ̀ ẹni jápọ̀ sínà kó máa kó kiri kó hmm. ní ìwọ aláwàdà rárá ìtọ́lọ̀ wá fún ẹ lẹ́ẹ̀bùn bó jẹ́ pé kó máa ṣe táwọn èèyàn rẹ́rìn ní fèèsì ẹ̀ wòlé àrólé nìyẹn ó yàtọ̀ hmm. sí Kofi Dagoru Sàká yàtọ̀ sí Mr Ibu ìtọ́lọ̀ bá fún ẹ lẹ́ẹ̀bùn káramọ́ tẹramọ́ kó dẹ̀ ṣe kí ni kó máa kó máa yí kó máa yí títí tó máa fi dó dídí hmm. ọlọ́run á dẹ̀ fún gbogbo wa ṣe. àmín o ọlọ́run á fún wa ṣe láṣẹ Olùbárè. táwọn ọ̀rẹ́ yín tó bá tẹ̀ fẹ́ kàn sí àwọn ọ̀rẹ́ yín mọ́mí dádì àwọn àbúrò àwọn hmm. ẹ̀gbọ́n àwọn fans tó bá fẹ́ kàn sí lórí social media. a ah, kan lọ Koffi Daguru ni ko anywhere Koffi Daguru k o f i t h a g u r u. papọ̀. Facebook Kofi Idowu Noel tó bá lọ Twitter tó bá lọ Insta tó bá lọ Kofi Dagoro. Kofi mm. ti Facebook yẹn Noel ni wọ́n sọ wọ́n sọ fún ẹ̀. kò ṣe fúẹ́lì o. Eh, mm, ẹ dákun Kofi Idowu Noel not Kofi Emmanuel Idowu or Kofi Idowu Emmanuel or Idowu Kofi Emmanuel or Emmanuel Kofi Idowu primary school láti lò yẹn gbẹ̀yìn. then Kofi mi ò ń ṣe F kan ẹ má bínú o F méjì ni o ẹ freaking funny okay ọlọ́run mọ̀mọ́ fún mi ní f méjì hmm. king of freaking funny ideas. Hmm. ó ní kẹ́ má bí àwọn nù ọ pé fún méjì ni kò ń jẹ́ fún ṣe ti gbọ́ báwọn ẹ ṣe lẹ́kọ̀ọ́ ẹ ṣe ẹ bá wa ah. kí mùtì. ọlọ́run ní bá dáadáa yín jẹ́ o mùtì àwọn gbọ́ mùtì à ó ń kí ọ. àmọ́ bá wa kí mama di mama gangan torí mùtì à àwọn pé kí tì ní. ayọ̀kánu ayọ̀kánu hmm. ayíǹde àyọ̀ká òfin kò fò wà òfin kò fò àyìndé àyọ̀ká ó ga jù rẹ́gí ṣe rẹ́gí. gbogbo ẹyẹ olólùfẹ́ wa nílé àní rí jù báyìí lọ ní abala ti. Ah, irọ́ a gbọ́dọ̀ rí jù báyìí lọ àgbélé. àmọ́ ìgbésùn lábala ti ti kò fi dàgbù a máa rí jù báyìí lọ àmọ́ ọ̀sẹ̀ ọ̀tọ̀ ọ̀tún lọ́jọ́ yẹn. wọ́n wáyé tí wọ́n ní ẹjẹ́ ká tún dókè lọ. ṣé pé kí n máa lọlé ìwọ ló bẹ̀rẹ̀ mo ti rẹkẹ n tó ṣe fún mi bẹ̀rẹ̀ mo ń ṣe fún ẹ. kí ni mo ṣe fún yín kófídà gúrú torí Ọlọ́run kófídà gúrú kí mo ṣe ẹ jọ o ókè àlọlé mọ ẹ̀yin wọlé ẹ máa wọ wá lọ. ẹyẹ jókòó síbẹ̀ èmi ń lọ àwọn ẹ̀rí ra. kókó ẹ sọ́dọ̀ jẹ́ ká jókè lọ́wọ́ tá a bá máa padà dé ètò ń tẹ̀síwájú ọ̀fẹ́.